wákìlì ìyá Abíọ́dún níbọn ibi tíyẹn ti fẹ́ fi pààyàn lọ́wọ́ ti tẹ̀ ẹ́ ọwọ́ àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ àwọn ọmọkùnrin méjì kan Nọ́fíù Bíọ́dún àti Tìjání Wákìlì Dàda lórí ẹ̀sùn ìgbìyànjú láti pààyàn ìlú Apòmù níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ ti tẹ àwọn méjèèjì yìí lẹ́yìn táwọn aráàlú ta àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn lólobó ibi tí wọ́n sá pamọ́ sí gẹ́gẹ́ bí adarí àwọn àmọ̀tẹ́kùn ajagunfẹ̀yìntì Bashir Adéwìnbí ṣe sọ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí ọwọ́ ti tẹ àwọn afurasí méjèèjì yìí lẹ́yìn tí wọ́n gbìyànjú láti gbẹ̀mí Lateef Síkírù Adéwìnbí ṣàlàyé pé ọmọ ọdún mọ́kànlélógún ni Bíọ́dún nígbà tí Wákìlì jẹ́ ọmọ ọgbọ̀n ọdún lásìkò tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní Bíọ́dún jẹ́wọ́ pé lóòótọ́ lòun gbìyànjú láti pa Lateef ní ti Wákìlì ó ní oko ọdẹ lòun rò pé Bíọ́dún ń lọ tóun fi gbé ìbọn òun fún un láìmọ̀ pé ṣe ló fẹ́ lọ́ọ́ fi pààyàn wọ́n ti fa àwọn méjèèjì lé àwọn ọlọ́pàá lọ́wọ́ báyìí fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti kí wọ́n lè gbé wọn lọ sílé ẹjọ́ láti sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wàrò ọwọ́. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.